أكبر ولله الحمد الحمد لله الذي على نفسه وجعله محرما بين العباد وتوعد الظالمين بال... باللعنة وعليم العقاب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حذر من الظلم وأخبر أن دعوة المظلوم ليس بينها وبين الله حجاب صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تمسك بسنته وحكم بشريعته إلى يوم الدين أما بعد أيها الناس اتقوا الله واهذروا الظلم واهذروا الظلم وعواقبه الوخيمة عباد الله كم تسمعون عن مصير الظالمين وتشاهدون بأعينكم ما حل بهم من العقوبات العاجلة التي أهلكتهم ودمرت ديارهم ومحت آثارهم فصاروا أثرا بعد عين فليكن لكم بهم عبرة فإن السعيد من وعظ بغيره فالظلم أنواع ونخص بالذكر في هذا اليوم في هذا المقام هذا اليوم المبارك ظلم الناس بالتعدي على دمائهم وأعراضهم وأموالهم وهذا النوع لا يغفر إلا إذا سمع المظلوم وإن لم يسمع فإنه يمكن من الاختصاص منه في الدنيا والآخرة روى مسلم عن علي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقال لشاة الجلحاء من شاة القرناء وروى البخاري ومسلم رحمهما الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كانت عنده مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلل منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه وعن عيل أي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس قال المفلس فينا من لا دينار له ولا من لا دينار ولا درهم له ولا متاع فقال صلى الله تعالى عليه وسلم المفلس من أمتي من يأتي يوم القيامة بالصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيوصى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضي ما عليه أخذ من خطاياه فطرحت عليه ثم ترى في النار رواه مسلم فاتقوا الله عباد الله واتقوا الظلم بجميع أنواعه فإن الظلم ظلمات يوم القيامة وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون مرتع ظلم وخيم وعاقبته سيئة وجزاء صاحبه النار ولو بقى جبل على جبل لدك الباقي منهما ولقد توعد الله الظالمين باللعنة باللعنة وعليم الإقاب ألا لعنة الله على الظالمين وقال جل سبحانه إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمول يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا لا تظن أيها الظالم أن الله لا ينتقم منك لهؤلاء المظلومين الذين يصبحون ساخطين ساخطين عليك ويبيتون يدعون عليك ودعوة المظلوم ترفع فوق الجبل وليس بينها وبين الله حجاب ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد الويل لآل الظلم في ثقل الأوزان وذكرهم بالقبائه وذكرهم بالقبائه قد ملأ الأكثار يكفيهم أنهم وسموا بالأشرار ذهبت لذاتهم بما ظلموا وبكي العار انتقلوا إلى دار العقاب وملك غيرهم الدار وخلوا بالعذاب في بطون تلك الأحجار ولا مجيب ولا نيد ولا جار ولا راحة لهم ولا سكون ولا مستجار ولا راحة لهم ولا سكون ولا قرار سالت دموعهم على ما جرى منهم من الظلم كالأنهار شيدوا بنيان الامل فإذا به قد انهار أما علموا أن الله جار المظلوم ممن جار فإذا قاموا في القيامة زاد البلاء على المقدار ولا تحسب أن الله غافل عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواه وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب إلى أجل قريب نجب دعوتك ونتبع رسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليتذكر أولي الألباب بارك الله تعالى ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم أركفوا الله أقبسي أجعلت بي أجعلت في الأكبر pẹ̀kọ́ ọlọ́wọ́ bá wájú bẹ́ẹ̀ lọ àbí ọlọ́wọ́ bá náà kọmọ́sà ìjọ ọpẹ́ a ń dúpẹ́ lórí oore tó pọ̀ sí àmọ́ òǹkà rẹ̀ pàápàá jùlọ kò sí ẹ̀ ló ń kà bẹ́ẹ̀ náà là ń dúpẹ́ fún níbi àwọn èyí tó bà wá lọ́kàn jẹ́ tó jẹ́ wípé méjèèjì náà àtẹ̀kí náà àtẹ̀kejì òun náà ló lọ pẹ́ rẹ̀ gẹ́gọ́ tẹ̀rìnlẹ̀ nínú súnnà ní Muhammad sallallahu ta'ala alaihi wasallam a ń dúpẹ́ fún lórí ìtójú ma wa dúpẹ́ alhamdulillahi lẹ́dí bìnì rántí hítà tí mo sọ lè ha ọ̀kan nínú rẹ̀ ọ̀nà ìbádà ta ti yọrí tàbẹ̀lọ́n kírù dáadáa báyọ̀ pọ̀ nínú ìgbésí ayé wa a ń dúpẹ́ fún lórí ìtó fọwọ́ bá ọlọ́kàn dúpẹ́ alhamdulillahi ala kulli ẹ̀yìn miami nurse islam inú ìsẹ̀mí ayé la wà orí òkè pẹ̀ òun láti wà òun náà láti ríra wa kójọ báyìí àwọn táà ń wòra wa yìí àtàwọn tó wọ́n wà láàyè kan tó yàtọ̀ sí táwa wà yìí lórí èpẹ̀ yìí ọmọ adámà ni wá ó dáwọn ẹ̀dá mi sáàyè ní táwọn náà ríra wọn kódà wọ́n tún rí wa bó ṣe jẹ́ orí wọn torí rí wọn táwà bá ń rí wọn mùsùlùmí ni ó jẹ́ hílàhílò ni ó jẹ́ fáwa ìṣẹ́míwọ̀ ò rọgbọ àwọn ń ríra wa táà ń wúra wa yìí tó jẹ́ pé ìrànkan náà ni wá inú ló jẹ́ títẹ̀ ní kí wá ló fà títẹ̀ ní àwọ̀ olókù lára ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹ̀dá ti dá nǹkan míì ọmọ adámọ̀ ti dèsù ọmọ adámọ̀ ti dàlìjọ̀nú kò jẹ́ káyé rọgbọ́mọ́ ọ́dà ní ìgbà tó jẹ́ pé àwọn ẹ̀dá sáà lè rí tí wọ́n jù wá lọ bí ìgbà tó jẹ́ pé àwọn ọlọ́run dà sáàrin wa tí ń wa bẹ́ àwọ̀ ara wa aláwọ̀ ìkan náà sí ni ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbàtí a gbé orílẹ̀-èdè wa àtàwà àwátàbá sọ orílẹ̀-èdè àwa ẹ̀dá ọmọ adámọ̀ náà lágbàlérò nígbàtà gbé wa lọ sí ilé pé kí ní ṣe wá báwọn dókítà ti máa béèrè lọ́wọ́ aláìsàn bẹ́ẹ̀ ń tó oúnjẹ jẹ àbẹ́ẹ̀rọ oúnjẹ jẹ lọ́wọ́ aláìsàn omi ó sọ pé òun jẹun déédéé èmi ó sọ pé òun jẹun dáadáa kọ́dà ó fẹ́ jẹ́ tayọ àlà wọ́n tún bí ní ìbéèrè mi wọ́n fẹ́ fa nǹkan jáde fẹ́ẹ̀mọ́ wúkọ́ abẹ́ ìwúkọ́ títí tí wọ́n fi fa jáde àwọn agbé ara wa náà lọ sí ilé àyẹ̀wò kí ní ń ṣe wá kìí sọ́dọ̀ medical doctor lálọ́ nínú ṣẹ̀rá ìsìláàmù lálọ kí ní ṣe wá táyé ò ti tòrò mọ́ níbo la ti kàdánwò níbo la ti lùgbàdè ọ̀kan nínú rẹ̀ ní tí ń ṣe wá pọ̀ ọ̀kan tó ga nínú ẹ̀ o ni ìkìṣàrù zulm àbòsí tó fọ́nká láàrin ọmọ ádámà tó fẹ́ mọ́ yọ ẹnìkan lẹ̀ tààbá sì mọ bábà bí àìlera ó súnmọ́ kárí tọ́jú ó súnmọ́ kárí ọlà tààbá sì mọ sábà bí àìlera lẹ́yìn àyẹ̀wò ara àbòsí tí mo fẹ́ mẹ́nubà níwọ̀nba àsìkò gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ó pẹ̀ka lóríṣìíríṣìí ó ní àbòsí tá a fi ṣera wa bí ẹ bá sábò sí ẹlẹ́dàá tó dá wa kì í tètè hàn torí pé láàrin ẹlẹ́dàá àtẹ̀dá ni ó máa wà kó tó nípa burú rẹ̀ yóò yọ síta kódà ọmọ adáma ò ní mọ̀ pálábò sí lonítọ̀hún àfẹ́ tó bá lẹ́sìn ẹ ní mọ̀ pálábò sí lẹ́yìn tí ò sin lọ́hun tí bá ń ṣe dáadáa sáwọn èèyàn ẹ mọ̀ ròyìn ẹ mẹ́sàn mẹ́wàá ni ó dìgbà tí àwọn alábòsí tí wọ́n bá sábòsí ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá wọn tí wọ́n bá pọ̀ tọ́lọ́run wá ti torí bẹ́ẹ̀ sọ̀yà kalẹ̀ lọ́mọ tó mọ̀ pé ìkàdé ìdí tó fi fẹ́ sàlàyé níwọ̀n bá nípa èèmọ̀ táǹhanra wa tàbò sí tọ́mọ adámọ̀ wa táyé fi dojúrú ṣùgbọ́n ti sọ̀rọ̀ o táwọn ọmọ èèyàn ṣe fúnra wa látara dídọ́ ọ́bọ̀ ẹ̀sìn in tó jẹ́ ìbẹ̀rẹ̀ ń ni wípé o ní o ń lọ ga torí pé bá ti mọ problem tá sọ pé solution ó súnmọ́ ọ̀nà àbáyọ nínú ẹ̀ kò sọ́nà àbáyọ kan tó kọjá ẹ̀sìn ní gbogbo gbogbo alẹ́ pátápátá tí tọ̀dọ̀ wa lórílẹ̀-èdè wa náà jẹ́ ọ̀kan àbòsí tí a ṣe fúnra wa táàdán bò òdodo nípa ìsìn ọlọ́run ibẹ̀yẹ ni ẹjẹ́ ká ti mú tí a dọwọ́ bo òdodo kí sí lòdodo kitabullah wa sunnatu rasulillahi sallallahu alaihi wa sallam àti gbogbo tó bá tọrọ mọ́ nínú ẹ̀sìn olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà kìtàbọ̀ náà àti súnà tànàbì láyé lónìí kìí sọrílẹ̀-èdè wa nìkan kìí sí náà Yorùbá nìkan àwọn ni wọ́n ń tẹ́ púpọ̀ jù bẹ́ẹ̀ bá sì kéè sí àwọn olùmọ̀ tí wọ́n ń gbé pa nínú aláwọ̀ funfun àtàláwọ̀ dúdú àwọn ẹni tí ń pèpè sí kìtàbọ̀ náà àti súnà ànábì ni sallallahu ta'ala sallam torí àwọn tí ń fi lànà míì pèpè táwọn náà wọ́sọ olùmọ̀ wọ́n tẹ ọmọ adámà lọ́rùn wọ́n sẹ́ wọn lọ́rùn gan ṣùgbọ́n ẹjẹ́ ká fàn kankan yọ anábì sallallahu ta'ala sallam ẹ má gbàgbọ́ pé sánmà ló ti gba mẹ́sẹ́jì o sánmà kò sì gba mẹ́sẹ́jì yẹn lójú oorun mo rán wa létí ni o tí wọ́n bá pè ẹnìkan nínú wa yìí tí wọ́n fi ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ́ gbé lọ́ọ̀dọ̀ ààrẹ lábújá àwọn gbọ́ pé wọ́n ti gbé aláàjì lágbájá tàbí àfá lágbájá ẹnu kọ̀kọ́ yà wá wọ́n ti gbé wọn lábújá kí ló dé ọ̀ràn kí wọ́n dá àrárá àwọn ọ̀daràn wọ́n ní wọ́n fẹ́ kán wá fún ìjọba nímọ̀ràn tòrò yẹn pé wọ́n ronú kẹrin yẹn wọ́n pọ́nlé ọkàn ó balẹ̀ pé Akbar sẹ́mọ̀ pé tó ń tọ̀ ń bá dé tẹ́wọ́ tó fọkọ̀ ọ̀bọ̀gbìnrin gbé dé padà ó jáde yìí láwùjọ torí wọ́n gbé lọ́rọ́ wọ́n gbé lòkè níbo lòkè yẹn Àbújá láàrin wákàtí mélòó òdítí ọlọ́wọ́ agbó sọ́nà lọ kìí sàbújá pẹ̀lú bọ́ọ̀dì rẹ̀ mẹ́sẹ́ẹ̀dì tó wá gbàbọ̀ náà nì òkè tó gajòkè lọ inú okoye ba bá nàbí sallallahu ta'ala tọgbọla tó gbọ́lọ̀ ní àárán oníkan ní ìjùbá iná lọ nígbàtá nàbí dé sallallahu tí tó mo ti lọ mo ti ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ ó ní bá sọ bẹ́ẹ̀ mo ti gbàgbọ́ fàyín ní ìyẹn ló sọ àbákìrì di fìdíkù dọ̀lá alùkìyà rọ̀ gbólóhùn kan pé tó bá sọ bẹ́ẹ̀ fóun gùn sánmà lọ òun sì gba méséjì wá láì jẹ́ pé mo sì rí èmi ti gbàgbọ́ gbogbo tó bá mú wá òun ló sọ di fìdík látọjọ́ náà kìí sígbà tí wọ́n bí ni wọ́n sọ́rẹ̀ alámọ̀rí tó kó yìí bá ọmọ ádámà ní ayé àtàkìyà àmà òun lọ́pọ̀lọpọ̀ wá fi ọwọ́ ẹ̀rẹ̀ mú lónìí ibi tábò sí ti bẹ̀rẹ̀ ní ẹ̀hùn òun ló sì ga jù mo mọ̀ dájú wípé nínú ìran tí ma ń fẹ́ sìn sìn wọ̀láhì ìran Yorùbá ìjẹ́kan ọwọ́ kọwọ́ táwọn èèyàn bọ́ sí iló yí wọn dànù kó lójú ọ̀nà Ọlọ́run nítorí pé ẹ̀rí wípé gbogbo tí a bá ń pè ní kò dáa kò dáa àjẹ́dálẹ̀ ni kò bẹ́sìnmú kò bẹ́sìnmú kò bẹ́sìnmú wàhálà rẹ̀ ju tó bẹ́sìnmú lọ tẹ́ ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ ẹ sí sọ́dí ẹ̀ látòní ẹjẹ́ fún ilápẹ̀júwé tó súnmọ́ àwọn èèyàn wà ní ẹ̀ẹ̀tì kan lọ́jọ́ mẹ́wàá Ramadan tó parí wọ́n sì jókòó mọ́sálásí mi ó ní ac omi ní fan wọ́n sì bẹ̀lọ́n wọ́n wọ́n pẹ̀lú sì wà wọ́n àwọn òsí ní ìsìká kí láwọn láwọn ń ṣe lálátì kọdìrì kí láwọn ti mọ́sírì wá lálátì kọdìrì ẹ̀dàkùnta ní wọ́n lálátì kọdìrì nínú àwọn méjèèjì ní ìbámu sí dọ́nà fìrà nàbí láti sánà sallallahu ta'ala wa sallam tí ẹ bá tún wo ìnáwó tó bá láìláti kọdìrì tó tún bá lọ lọ́dọ̀ àwọn ẹlòmíì lágbọn bí tí ó bá tọ́lọ́run mu àti tàbínádì sallallahu ta'ala wa sallam ẹ̀rí pé náwó yẹ ya ó túmọ̀ sí pé Yorùbá ṣe náà àti farasin náà Yorùbá se tán àti fowó sí lọ́n wọ́n ṣe tán àti fàlàáfíà àwọn sí ọlọ́run wọ́n wá bọ́ sọ́wọ́kọ́wọ́ ẹlòmí ìròdòdó tán nípa pé bíbọ́ sọ́wọ́kọ́wọ́ ti yíwọ́ ẹlòmí ìròdòdó tán ọlọ́run lè kó bẹ̀rẹ̀ ìtì ẹ̀rí kẹwí kátó wá sọ tí ò tí rí abẹ́ tí ò tí gbọ́ àwọn kan wá wà nídìí àbòsí yẹn táwọn náà ṣe tán àti túwọ́ tíra tí wọ́n ti kọ táwọn olùmọ́ ti kọ láìmọye ọdún tí wọ́n bá tún tẹ̀ jáde àti tí wọ́n ti tẹ̀ tí wọ́n tún kọ̀ míì tí wọ́n sì rí kà wọ́n láwọn ò fi lẹ̀fẹ́ mi bá ti tán àti là ọlọ́kọ́ jẹ́ kẹ́mì àti yóò jẹ́ kan náà àwọn tó là èyí gba ọ̀nà tó rọ́ǹgì sallallahu ta'ala alaihi wa sallam kò rọrùn fẹ́yàn kan bí kì í bá ṣe ìwọ̀ tó di túláàsì lọ́rùn ọmọ ádámọ̀ tó lọ kẹ́kọ̀ọ́ ìtọ́lọ̀gbìnrán ànábì sallallahu ta'ala sallam nínú àwùjọ tá a wà yìí kò rọrùn fẹ́nìkan láti takú tibẹ̀ láti takú tibẹ̀ pé ọ̀nà ẹlùn ó bá ṣàlàyé ẹ̀sẹ̀ fáwọn èèyàn àfẹ́ni tí ń retí àánú ọlọ́ọ̀bà lọ́jọ́ gbẹ̀rẹ̀ àlùkìyà àná torí pé bí mo ti sọ nípìnlẹ̀ lẹ́ẹ̀kan àwọn ẹtí fìlànà yẹn pèpè àwọn ni wọ́n tẹ́jù àwọn ni wọ́n tẹ́jù àwọn ni wọ́n yẹpẹrẹ jù láàrin àwùjọ ọmọ èèyàn tí ó sì tán àti sílọ̀ bó láti fẹ́ padà torí pé zulumu ní kéèyàn ó máa fi ká tí ó tọ́ sí mú rí mú bọ́ọ̀ láti yí padà sójú ọ̀nà ọ̀tọ̀ náà bóò làwọn tí ń pèpè síbi tí ó tọ́ yẹn ó sì jáwọ́ ọ̀kan nìyẹn eléyìí ni ó ràn wá lọ́wọ́ jù nípa báyìí ó sì ṣòro ìran èèyàn méjì ó ti fi tàgbáyé lẹ̀ ìran èèyàn méjì ní ń da orílẹ̀-èdè yorù ọ̀pọ̀lọpọ̀ àwa tá a pera wa ní mùsùlùmí àti àwọn tí wọ́n láwọn èsì mùsùlùmí tí wọ́n jẹ́ christian ẹ wò wọ́n nínú ìjọba ẹ wò wá nínú àwa tá a sí nínú ìjọba àwọn tí ń pọn ọtí àwọn tí ń pọn ọtí tẹ ẹ bá mọye tẹ́là àbí bọ́tù tí wọ́n ń pọn lójúmọ́ ta ló bá wọn mú tán ta ló bá wọn gbọ́n gbẹ Muslims and Christians ìtọ́jẹ́ ń dákò yẹn méjì ìsẹ́mọ̀ pé àwọn olóòsà lẹ́bọ́lẹ́bọ́ a lè fi ìka ọwọ́ kà wọ́n torí wọn ò pọ̀ tó nǹkan àwọn méjì tó kọ́ǹkì gan ni mo dákò yẹn tó bá wá rí bẹ́ẹ̀ àwa méjèèjì ni àwa àfáà tàǹdó wájú wọn ń sọ pé haram lọ sí ọmọlẹ́yìn àwọn méjèèjì ló sì mú gbẹ ẹwà fìyẹn sòdí wọn gbogbo nǹkan tó kù láìdá ìran èèyàn méjì tó wà ń bí àdá náà nù ìjọba ọ̀dá ìjọba ọ̀dá àwọn méjèèjì kan bàjẹ́ náà nìyẹn àwa náà táà ń sọ pé in táà ń wájú ìjọba lọ àwa yìí náà ni àwa méjèèjì náà ni àbòsí wá di tọrọ fọ́nkálé ó wá dì bí ìgbà tó jẹ́ pé èéṣe tí ẹ̀tẹ̀ mẹ́nu ń bọ̀rọ̀ àbòsí mo fẹ́ sọ fún apé àbòsí léwa débi wípé ẹnìkọ̀ọ̀kan wa ìlàmù mọ̀rọ̀hìmọ̀rọ̀bì àfẹ́ntọ́lọ́ bí ti báwo àwọn ọ̀dọ̀gbọ́n gbà táwọn ń sọ̀rọ̀ àbò tí wọ́n ní látásílì mọ̀nà mọ́sàbòsí ìdáyàmọ̀ fún tàbùkù sádìrọ̀ tó ọba lágbára àti sàbòsí tó wà nípò pé kò sí tí wọ́n ṣe ẹgbẹ́ kúrò ń bẹ̀ kò sí tí wọ́n ṣe lóòótọ́ ẹgbẹ́ síbẹ̀ kò sí tí wọ́n ṣe ìran kan náà yẹ̀ sí nù àwọn tẹ́ pàwà wọ́n sì nẹ̀mọ́ sàbòsí kódà bẹ́ẹ̀ bá lágbára ẹ̀ fàzúlùmù ọ̀kọ̀báhò yàrùjẹ́ òhìlà nádàmì tó wípé yóò kábàmọ̀ ẹ̀kan yìí lásìkò yẹn tẹ́yìn sọ pé kò sí tí wọ́n ṣe iná ni ò sí tí wọ́n se kí n kó fara lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ̀láhìláàbí ìran keji, le lọ torí wọ́n wa tàwa náà wá ga àwọn kan ṣe wọ́n ní ẹ̀fílẹ̀ ẹni tó bá tó bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ ẹni tó bá tó bẹ́ẹ̀ kó gbémú àwọn òsálọ̀bì kankan torí ìdí agbára wọn wà àwa táà lágbára àwa ṣe káà ń sá lọ láwọn kan fi wà ní ugbó pẹ̀lú ìbọn láwọn kan fi wà létí ìlú pẹ̀lú ìbọn ibẹ̀ tí wọ́n fi wẹ́ tí wọ́n fi wọ́yà káàkiri tí wọ́n fi wé irun káàkiri tí wọ́n fi wé kùlù káàkiri ìlọ́fàá òbítíbitì owó tí ń wọgbó lọ àti ẹ̀gbọ́sowó tán fi ń gba ọjà wá láti China fi ń wá láti Germany àti lọ owó tí ń wọnú tẹ́lẹ̀ sọ ibílẹ̀ sódà fi ń dáwọn èèyàn lẹ̀ tí wọ́n bá hù ìlànà dà ẹnìkan máa níbo sáwọn èèyàn ìdí ní ẹ̀ta fi ń pẹ̀pẹ̀ síbi pé kápáyọ ọlọ́run múlùmù ta wí yìí sábàbí rẹ̀ pẹ̀lú bó ṣe fọ́nká tó láwùjọ wa tí ò lóǹkà yìí àbòsí ni o gbogbo rògbòdìyàn tẹ́ ẹ̀wù lérí kẹ mẹ́nu bàá pé nǹkan báyìí mọ̀ ń ṣẹlẹ̀ tí ẹ tún gbọ́ pé nǹkan báyìí tún ṣẹlẹ̀ tí ẹ tún gbọ́ pé nǹkan báyìí tún ṣẹlẹ̀ sábàbí rẹ̀ àbòsí ni nígbà míì ẹni tí wọ́n hàn lè mọ̀ ọ̀kan ní ó gbàrata ẹni tí èèmọ̀ tí wọ́n hàn àwọn èèyàn kálá ní ó gbàrata nígbà míì kẹ́ ẹ mọ̀ pé reaction sí àbòsí a máa burú ju action àbòsí gangan lọ nígbà míì o mo wá wòye pé kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ alìsìláàrùn ánìzùn ẹ̀sìn yẹn lé ní ẹni tábò sí kan díẹ̀ bí ń tí bá wà lọ́wọ́ ẹ̀ báyìí kò jáwọ́ mẹ́ tí má sọ pé àwọn ọ̀nà àbáyọ tẹ́mi ronú àti ìtẹ́yìn náà lè ronú kan bá sàmúlò ẹ̀ la hawla wala kò rán ànábì wa sọ̀lọ́láwò sáàrọ̀ sọ́lá wípé ká máa lọ́n pé káyé ojogun máa lọ ìta ànábì príṣì láyé tó fi kúrò bẹ́ẹ̀ ni pé máa bẹ́lọ́n àlẹ́ àáfíà ṣùgbọ́n bá ṣe ń bá bọ̀ yìí táà bá tẹ̀lé àwọn ìmọ̀ràn àti ṣẹ̀rẹ́ ẹni tí wọ́n ṣe léṣe ló ká aláàlò náà ti di jagunjagun wọ́n tí ìsọ̀n gangan léṣe ẹlòmí káwọn pé ha níbo ní tó bá gbádà wó fún wọ́n àti ìfò náà lè mọ̀ ń jà fáwọn èèyàn kan ni báwo la ṣe fẹ́ rectify alámọ̀rí àkọ́kọ́ ni alìkìláwọn mo fi kún kásìtì jáwọ́ kókó làkòyẹ kó pẹ́ níbi àbòsí ká tètè jáwọ́ kí nǹkan ó tó kọjá ìfaradà ẹlẹ́ẹ̀kejì tẹ̀síhù ma fasad wà ma afsada zul in tó ti bàjẹ́ àti ń dábò sí bàjẹ́ kódà tí èsẹ pábò sí gangan ló bàjẹ́ in tó ti bàjẹ́ àti ń dábò sí bàjẹ́ àti ká tètè ẹ̀kọ́jọ́ tó lọ lọ̀rọ̀ yí bá wí o torí àwa náà máa sọ pé dáa fi ń fẹ́ra wájú ìjọba lọ ìyẹn láì dáa bẹ́ẹ̀sì lórí lóòtọ́ in tó jẹ́ káwọn hàn o ní pé àwọn lè ròyìn ń gbé àwòrán tí wọ́n ní hàn nínú pépà àti tẹlifíṣàn là ń rí wọn lábí ń sọ pé ìjọba ìjọba ó ń bẹ nínú àwa yìí ẹni tó ẹgbẹ́ tó bá débẹ̀ kò ní lọ́ alá títí táyé ó fi dàrú kò ní lọ́ alá níbi títí ẹ̀ burú dé ṣùgbọ́n nìkan ò mọ̀ ohun ó dìgbà tó náà bá dórí mọ́ ọmọ ó dìgbà tó náà bá dórí ipò ìyẹn làwọn èèyàn rí tí wọ́n fi sọ pé ń tàbí ń ṣera wá ju tìjọba lọ lè mọ̀ sáhànra wa tàbò sí tàbí ṣera wa ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni pé ká ṣe àtúnṣe tó ti bàjẹ́ bóyá n tí ó máyé òní fáhàmù lè hajjìlì wàlmùsàwà wà ìtọ́ òkú lè dè hashin haqqo tágbàgbọ́ yẹ justice tó jẹ́ kó ní ìdàkejì àbòsí tágbọ́ àgbọ́yé déédé káwà àgbọ́yé débi pé ká fún gbogbo ẹnìkọ̀ọ̀kan lẹ́tọ́ ẹ̀ ká má mo fi àwọn èèyàn léèrè èsì tí wọ́n mú wá òun náà ló ṣe déédéé ń tẹ́mi mọ̀ tó bá jẹ́ pé ó takò ní ìbátẹ̀síwájú níbi ìbéèrè mo ní tí wọ́n bá sọ pé owó nàìjíríà àbí owó ìjọba ní ẹ̀dàkùtà ló lówó yẹn wọ́n ní gbogbo wa tó bá jẹ́ pé èsì tí wọ́n fọ̀ ó takò tí mo rò ní ìbákọ̀ntínú láti máa challenge wa challenge ayé lórí ẹ̀ ó mì pé ń tẹ́yìn sọ tàbá sọ pọ́wọ́ ìjọba wọ́n ní bẹ́ẹ̀ ni àti ọba ti jẹ́wọ́ Muhammadu Buhari kò lè jẹ́wọ́ gbákejì kò sì lè jẹ́ owó sẹ́nítọ̀ ámìlì pé yóò jẹ́ owó mínísítà tó bá wá jẹ́ owó wa tó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ níbo lè mi àtẹ̀yí ti nípìn bẹ̀ mo wá fi wé bàbá kan tí ó ní ọrọ̀ tó pọ̀ tó sì bímọ tó pọ̀ bàbá wa fayé lẹ̀ bàbá fayé lẹ̀ gbogbo tó fi lẹ̀ ó di tàwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin nínú déédé nínú kájìnà sí àbòsí ọlọ́run ti fẹ́ ní kọ̀ọ̀kan àwọn ọmọ yẹn automatically lẹ́tọ̀ọ́ wọn yorùbá ni ò láròjinlẹ̀ tí wọ́n ń pẹ nìkan lágbójúlógún àìfúnlẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ ti tẹ́ lọ́hun kò irú ẹ̀tọ́ yẹn tí àkọ́ bí ọmọ tó náà jẹ́ bí bàbá sáwọn tí ń bọ̀ lẹ́yìn tó jẹ́ pé bàbá kan náà ló bá àwọn méjì ló bí gbogbo wọn tó bá ṣe mistake iléyàn ti dàrú bẹ́ẹ̀nà níbẹ̀kọ́ pé aláṣí ò tẹ́ sọ̀rọ̀ kankan nípa tí bàbá wa bí ilẹ̀ bàbá sì bí wọ́n lérè títẹ́ ni wọ́n gbé wa lẹ́nu sọ́hun fábílì yẹn ti bàjẹ́ bí nàìjíríà odidi ilé kan náà odidi abi kan náà Nigeria kò mọ̀ gbọ́dọ̀ pẹ́ ní tí mo sọ ìsámọ̀ pé we are already in war torí pé Yorùbá ní kan tí nǹkankan ọba kan Yorùbá nínú àìdá àwọn àti ìgbàpá ìdá ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó o ọmọ ìyá mi nọ́ọ̀sì Islam ẹ má jẹ́ rárá tó gbà náà bí ó ní mú bánàbí ṣe máa wí sallallahu ta'ala wa sallam òun tó jẹ́ pé ìràṣákà nínú ọdún tí oríkè kan bá ti gbọgbẹ́ lára ẹ̀ gbogbo ara ẹ̀ ló gbọgbẹ́ tọ́wọ́ bá ń dùn ojú ò ní sùn ojú ò ní rọrùn mọ́ kéèsì tójú nìkan ṣe èsì tí ò mọ̀ rí bẹ́ẹ̀ tí nǹkan kẹnìkan tá a gbà pé tí wọn ló bá wọn àbúrú ń ṣẹlẹ̀ láwùjọ a sì dáa lé à ń rò population yìí àwọn rò pé kò tó láti fáwùjọ ìṣe mi ò lè gbàgbọ́ pẹ̀lú yín láíláí àwọn aláàdá population yìí láwọn tá ń pè lẹ́sìn Islam yìí a tó láti báwùjọ ìṣe tó ń sun kẹ́rọ ọmọ ọkọ̀ ìjásílì náà ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah àrin fọ́lọ́lọ́ òsàsọ́lá olùdí ara ń tẹ́kù lórí Islam tí èsì fẹ́nu la ní ṣe ẹ ti sókàwẹ̀ ìhòwò yíkọ́ ṣe ẹ máa kí èsì ibi tá a bá dá sí àwọn èèyàn ti ń wo bẹ́ẹ̀ kọ́sẹ̀ níbi tá a bá dá sí ó túmọ̀ sí pé tá a bá dá púpọ̀ àwùjọ yóò dá púpọ̀ bẹ́ẹ̀ lómi bá sọ pé assalamu alaikum ẹnìkan mọ̀ fọwọ́ kan ìfẹ́ kìí ṣe mùsùlùmí ó sì mọ̀ sálámà Ramadan ẹ̀mọ̀ye wọn tí ò dín ẹyọ kan tó yẹ

tí a bá kó wá kó láwùjọ yìí tí ó sẹ́yẹ̀ kankan mọ́ àwọn ògiri àwọn ilé yìí wọ́n wà bẹ́ẹ̀ tí ò ní sí hílà nílò kankan àwọn èèyàn iná ní ṣòro káàkiri orílẹ̀-èdè wa yìí àwọn nǹkan burúkú burúkú ń wọlé ìbọn ń wọlé ejò ń wọlé wọ́n sì fi ráìsì mọ́hun pé kò gbọ́rọ̀ wọlé nǹkan burúkú ti wọlé agbára kan tó ṣe ráìsì mọ́ òun kó ẹkọ́ lè ṣe mọ̀ mọ́ nǹkan ẹmọ́ kó mọ̀ wọ́n àà gbogbo ẹjọ́ bá kó mọ̀ wọlé láì sí ọtọ́rítì agbẹ̀mí ó sọ ìbá ń wọlé ìmá ń wọnú oúnjẹ yàrá òyìn orítẹ́ mi kìí ṣe orítẹ́ orítẹ́ ìbọn ni kìí ṣe tèèyàn kìí ṣe sòkó ọmọ èèyàn mo tún wò kan nínú kinínú ní ẹdíjọ́ mẹ́ta kan sẹ́yìn níbi kan sí ìbọn sí tí wọ́n fi ìbọn sí gẹ́gẹ́ bí òkú bí èèyàn gẹ́gẹ́ wọ́n sì ṣe wé nígbà tí wọ́n ń tú tí mo ń wo mo ń sọ pé Allahu Akbar ìró kìíní ìró kejì ìró kẹta wọ́n sì tún débi ìbọn bí ìgbà tí èèyàn ṣe òkú gangan nǹkan burúkú ń wọlé nǹkan burúkú wọ́n ń gbìn nínú ilé ìmukúmu tí ó yíyàn lórí tí ó mú yàn kọ lu ọmọ ìyá rẹ̀ kejì tí ò ní ju bí ẹ̀fọn lọ lọ́wọ́ ẹ̀ tó fi ṣe látara àmukúmu wọ́n wọlé wọ́n mú jáde láti inú ìlú wa oúnjẹ tí wọ́n ní ọmọ wọlé gan nígbà tó wọlé mo ní ah, ah, ẹnìkan sì ń pe àkíyèsí pé Nigerian custom, tẹ́ ẹlé sí ó wá ṣe wáàsí kan ó ṣe wáàsí kan lórí ọ̀rọ̀ yẹn ó ṣe dédé nǹkan tẹ́mi náà rò tẹ́lẹ̀ èèyàn gbẹ́ráìsì látògúnmọ̀ tó ń lọ Ọlọ́rin ó sì wá dáràn lọ́tẹ̀ lọ́dọ̀ customs ọwá dáràn lọ́tẹ̀ lọ́dọ̀ custom ẹ̀dàkùn sí ọ̀tẹ́ ní bọ́dà Nàìjíríà èèyàn gbé láti ńlọrin ńlọ mọ̀ràn ọwá dáràn ní dọ́fìn láhọ́láwàlá kú wọ́ta ìlàbìlà wọ́n wá ké sí ìjọba àpapọ̀ pé iye wọn iye wọn ìbáàjẹ́ 1000 ìbáàjẹ́ 3000 ni wọ́n ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kí ẹ̀dá wọn dúró pé bó wọn láti ṣe wọlé kí sáwọn problem fáwọn èèyàn láàrin tibátibá àpèjúwò làwọn èèyàn kan jẹ́ ọ̀nà àbòsí fẹ́jú ẹni bá ń pèsè sí ibi pé ẹ fàbò sílẹ̀ olóbẹ̀ ẹ̀dáràn láwùjọ táwà inú ìsìn tábúrú mi bá tó tẹ́yọ lọ́la àbòsí náà ló fà àbòsí ló fà nínú àwọn àyà tí mo kà nígbẹ̀yìn tí máa fi tó lẹ́nu ọlọ́ni inú sọ́fí Ibrahim aya 45 wọ̀tàkántùm sí masáàkì ní lẹ̀dí na zọ́là mú àǹfúsáhún ibi táwọn kan ti sàbò sí tààfì bá tí wọ́n jẹ́ ayé ọ̀nà lẹ́wà tẹ́ẹ̀sì níbi tọ́rọ̀ wọn já sí àwọn náà sì sọ pé ẹ lọ ṣe bẹ́ẹ̀ kò wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n gbé mú àwọn náà sọ bẹ́ẹ̀ ń bà tí wọ́n kọ́rọ̀ wọn tó bàjẹ́ ẹ sì rí ọlọ́run wá ń pè ní sákèsí pé ẹsì bọ́ǹpa wọn àwọn tẹ́ẹ̀ rí lójú ń bẹ nínú wọn tẹ́ẹ̀ bójú ara yín rí pẹ́sẹ̀ sí lágbájá lè bàjẹ́ tó báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àbòsí ọlọ́run ni wọ̀tàbá yìí ẹ̀nà lákùn káyífàfà alìnà àbíhìn in tẹ́mi ọlọ́run fojú wọn rí lẹ́yìn ìgbà tí agbára bọ́ bọ́dà kágbára lómi ìgbó bọ́ agbára tẹ́lómi ìgbójúlé wọ̀láhìlàdín nínú agbára iná lọ́lọ́run bá ti hàlẹ́mà náà alábòsí ayé

kò yẹ kó máa lọ báyìí títí yorùbá máa ń sọ pé ẹni tó kàn ló mọ̀ tó dìgbà tó bá kàn wá ká tó mọ̀ báyìí dáńtẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé pamọ́ kiri tí wọ́n ń pa tí wọ́n ń pa tí wọ́n ń tẹ́lẹ̀ tí wọ́n oríṣiríṣi tó rí pé nínú kó ń bẹ́ẹ̀bẹ̀ mò ń travel lọ lọ́rin jọ́kan wọ́n ní express wọ́n ń dáná àbí káwọn lọ gba old road wọ́n ní méjèèjì ni wọ́n cross lọ́sàn gangan tí a bá sọ pé kò sí security àbòsí ló fà á wọ́n dínà jẹ ẹ̀mùmọ́ wa wọ́n kírèsì artificial poverty àbòsí ló fà á ẹmẹ́nu bá nǹkan ní sí kìí sàbòsí ló fà á ìnira táwa ń rí àwọn tí wọ́n wà lágbọ́nú agbára àwọn orí àwọn orí ìta ń faradà àwọn òfaradà rú ẹ àwọn á sì pọ̀jù wọn lọ lóǹkà àwa la fi wọ́n síbẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni àbámọ̀ bá ti ṣeṣe tàbá dúró déédé ohun ẹnu wá ọ̀sọ̀ fún wa pé kí wọ́n kú omi ẹ̀ mo nígbàgbọ́ síbẹ̀ àti bí ó ti ṣẹlẹ̀ rí nígbàdé ètè orílẹ̀-èdè lákọ́kọ́ ó ti ṣẹlẹ̀ rí láwọn àyẹ̀bò míì tí wọ́n wá ń bẹ̀bẹ̀ pé ó kí lẹ́sẹ́ tàbá ti ṣe ẹsẹ́ ń kọ́ ohun ẹnu wọ́n fi ń sọ fún ọ pé ẹ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ yóò di túláàsì yóò di túláàsì mọ́ yín lọ́wọ́ ohun ẹnu wọ́n fi ń sọ nígbàtí dáadáa fún káláwùjọ tí nǹkan tán ní rice bó ti ẹ̀sìn òkú mọ́ ní rice tí ó tó nǹkan nínú ìwọ̀ tó jẹ́ ti Islam ìsì ń bẹ láàrin wọn ni wọ́n fi ń sọ pé tó wọ́n fi papọ̀ lórí òdodo ẹ sọ̀kalẹ̀ ní ẹ̀bá sọ̀kalẹ̀ kó sàlékún àgọ́yé fún wa ká sì lè tẹ̀lé Allahumma arinala hakọ̀ hakọ̀ warzuqna tìlà àdúrà méjì gbólóhùn méjèèjì inú àdúrà yẹn ó lágbára púpọ̀ ọlọ́run jẹ́ á mọ̀ òdodo ọlọ́run jẹ́ á wá lè lò ìdàkejì ẹ̀ wọ arìnàlè bá fìlà bá fìlà jẹ́ ká ẹni tí ò dá ẹni tí ò dá olókọ méjì àìdá náà ni àwọn àbẹ̀ náà pé wà árìnà bá pìlà bá pìlà jẹ́ ká ma ìdá aláìdá wádùn sókò náà jìnà àbá káfí lè jìnà sí akúlù má wà sátìlọ́ tààdà lè كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لحجنا وميتنا وذكرنا وأنثانا وصغيرنا وكبيرنا اللهم من أحييته منا فأحيا الإسلام ومن توفيته منا فتوفى للإيمان برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام إنك على كل شيء قدير اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم